اللهم صل وسلم عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ́hábà àti gbogbo àwa mùsùlùmí ní tẹ̀síwájú tíra àfáwà Muhammad Saleh al-Munajjid tí a mọ̀ sí dhahiratu dha'fil iman nínú àwọn ìlàjú dha'fil iman gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ìgbàgbọ́ yazidu wa yanqus ìgbàgbọ́ máa ń lékún ó sì máa ń dínkù kò sí bẹ́ẹ̀ yẹn ṣe ga tó kò sí bẹ́ẹ̀ yẹn ṣe súnmọ́lọ́n tó ìgbàgbọ́ rẹ̀ ó máa lékún yóò máa dínkù ìgbàgbọ́ wa ó máa lékún pẹ̀lú bàbá ṣe ń ṣètọ́ lọ́hùn sí wa yanqusu bil ma'siyah bí yàn bá sì ń ṣe lọ́hùn yóò máa ṣokùnfà kí gbàgbọ́ èèyàn ó máa dínkù kò wá sẹ́nìkan tó ń bẹ láyé nínú ẹ̀dá ọlọ́run tó lè sọ wípé òun ọ̀sẹ̀ lọ́n lẹ́ẹ̀kan báyìí rí kódà lójúmọ́ tíyàn wà sọ wípé gbogbo ojúmọ́ ọ̀hún ntọ́lọ́hún fẹ́ ni gbogbo ẹ̀ wàbítàlì tó bá rí bẹ́ẹ̀ a mọ̀ pé ìmọ̀ni gbogbo aná ọmọ flọ́ntrìtì ni yezid sumayankos yezid wayankos ṣùgbọ́n èyí tó burú jù òun náà ni kí gbàgbé èèyàn kó sádùú lórí pé ó ń dínkù lójoojúmọ́ ó ń dínkù ó ń dínkù nínú àmì pé gbàgbọ́ tó ń bẹ lára èèyàn ó sì tẹ̀sùnwọ̀n òun náà ni pé tí ìdínkù bá ti bá ìgbàgbọ́ èèyàn èèyàn ó filẹ̀ nínú àmì pé pàṣẹ́ntéèjì ìmọ̀ọ́nì tó sì ń bẹ lára ó pọ̀ ju dídínkù lọ ṣùgbọ́n lómi ń bẹ lẹ́ni bí mọ́ni rẹ̀ ṣe ń dínkù òun ò tiẹ̀ mọ̀ kódà tó fi ń rẹ́rìn ni tó tó fi ń ṣe fàájì kò sí nǹkan kan tó burú mbẹ kódà bó bá sọ fún pé tó ń ṣe yìí ò dá yóò kí ló burú mbẹ so alibasirọ ojú rí náà téèyàn fi ń dá nǹkan tó dáa mà ó ti kúrò lọ́dọ̀ níbẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ wípé tí a bá ti ń kẹ́fìn lílẹ̀ ìgbàgbọ́ nínú ìgbésí ayé wa àwọn nǹkan tí yóò máa jẹ́ kí gbàgbọ́ wa kó dàgbà sókè torí pé téèyàn bá ti wá oògùn sí tó o sì wọ́nà àbáyọ sí ìgbàgbọ́ yẹn yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù yóò máa dínkù títí tí òfin ní sẹ́kùn kankan má lára yẹn kọ́lọ́wọ́n bá kí o sọ wa ń bẹ̀ tó bá rí bẹ́ẹ̀ a ṣàlàyé fún wa lánàá ipa tí àdékòrò ìmọ̀ràn tí ọlọ́run tó máa ń kó lérí bí ìdàgbàsókè ṣe máa ń bá gbàgbé yẹn kéèyàn jẹ́ tó máa ń ṣe àtikáàr kéèyàn máa rántí ọlọ́run subhanallah alhamdulillah la ilaha illallah wahdahu la sharika àwọn àtikáàr ó máa ń jẹ́ ogun fún èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ni ẹni tó bá máa ń ṣe àtikáàr dáadáa èṣù ò ní lè súnmọ́ ẹni tó èṣù ọ̀bá sì lè súnmọ́ èṣù ò ní lè tì í lọ síbi ẹ̀ṣẹ̀ so wàbí táálí ìmánì rẹ̀ ó máa dàgbàsókè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ lẹ́nìí ntẹ́sù àtàwọn ọmọ ogun èso tí wọ́n ń fojú rẹ̀ rí inú sẹ̀mí ayé rẹ̀ kì í ṣe kékeré asàlàyé fún wa pé ó ń bẹ nínú ọmọ àyà tó sọ wípé òun ti kírun jamansìn ọlọ́run lọ́mọ ayé ọdún kí ni nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí tó bá ti ṣàwàlá tán tán ṣe kàámọ̀ tó wọ mọ́sálásí ẹ̀mí rẹ̀ ó máa sọ fún wípé ó dàbẹ̀ ní pòun ti so yóò bá tún kúrò yóò lọ tó àlùwàlá ṣe níbi tó ti ń ṣàlùwàlá tó ti tó àlùwàlá ṣe tó bá tún wọ ibẹ̀ ẹ̀mí rẹ̀ ó máa sọ pé ah, ìgbà tó ń tọ̀ ìtọ̀ ti kán sí ara òun yóò tún dẹ̀sẹ̀ lọ sí tọ́lẹ́tì yóò lọ domi sí gbogbo abẹ́rẹ́ àdá kó tó dé wọ́n ti sálámà wọ́n ti kírun tán òun kóun ti kírun jàmáà ń sìn kì í ní èdè mọ́tálásí o ṣùgbọ́n pé òun kírun jàmá ọ̀nà jíjìn kódà tó ń bá lọ tọ́ẹ́lẹ̀tì bó ń bá jáde tó ń bá ṣàlùwàlà ẹ̀mí wọn máa sọ wípé òun ò gbúdọ̀ fi aṣọ yẹn kírun torí pé gbẹ̀ẹ́ ti yí aṣọ òun ọ̀sẹ̀ tún lọ change nílé òun tún ẹ̀sẹ̀ tún wà wọ̀ṣọ́ mi ṣòbéṣù ṣe ń fi ìṣẹ̀mí ayé rẹ̀ ṣeré ni sòrò àwọn nǹkan báyẹn wá pọ̀ lóríṣiríṣi ẹlòmíì lè lóun wà nulẹ̀ òun máa gbọ́ bí gbàgbọ́ ẹnìkan ṣílẹ̀kùn lóru kì í kó ńlá la o wọ́n máa rí kẹ kẹlẹ kó máa dún kẹ tó ń kó tó sáré lọ tá nìyẹn kò ní gbọ́n kan àtòríṣiríṣi àwọn kan yìí oògùn rẹ̀ òun náà ni àtìká kíyàn máa ṣe àtìká lóòrèkóòrè torí pé àtìká wàbí díkìrì yẹsọ̀rọ̀ àwòlà abdú àṣẹ̀tọ̀ ṣùgbọ́n ẹni tí èèbá ṣe ní tí ó máa wá kiri ní tí ó so mọ́lé ní tí ó gbẹ́rẹ́ tí ó sìn sórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ò wá lé nǹkan yẹn lọ bọ́ bá lọ sà yóò tó padà ìmọ̀ọ́sẹ̀ àtikár asọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ ní àná àtọ́lá tó wà bẹ́ẹ̀ lẹ́ni insha allah ta'ala wa min al-umur allati tujaddidu al-iman munajatullahi wal inkisaru bayna yadayhi azza nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí gbàgbọ́ èèyàn kó máa ṣe lọ́tùnlọ́tùn òun náà ni kéèyàn ó máa ní àsìkò téèyàn máa bẹ lọ́hùn munajatullah ó mọ níkọ̀kọ̀ láàrin ìwà tó dá àwọn nǹkan tó wúwo nínú ẹ̀mí rẹ àwọn nǹkan tó gbà wípé kò sẹni tó lè ṣe nǹkan ìjọ ọlọ́run náà lọ èyàn ó mọ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pẹ̀lú ọlọ́run ọba subhanahu nínú àwọn nǹkan tí àfojú kéré láwùjọ tá a wà lẹ́nu ọ̀nà làdúà kí èèyàn máa ṣe àdúà nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa ń dùn sí èèyàn gan pé èèyàn ń bẹ ọlọ́run ọlọ́run sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́run dájúdájú àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ti tó tán tí wọ́n máa ń ṣègbéraga an ibadati ay an du'ai al ibada huna ad du'a tí wọn èé bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run nínú náà lọ́rọ̀ wọn padà já sí òun ò yẹ pẹrẹ wọn wípé kí lẹ ní tẹ́ fi máa tọrọ kálọ́dọ̀ èmi ọlọ́run. idan àdúrà ṣíṣe anabi sallallahu alayhi wa sallam anabi ní mùmí ní kò ní yé máa ṣàdúrà kódà okun bàtà rẹ̀ tó bá já ṣìráàkù nàlìhí okun bàtà rẹ̀ bá já yóò tún bẹ̀ lọ́n ọlọ́run dákun jẹ́ ìrìn kìíní ìṣó yóò bẹ̀ lọ́n jẹ́ ìpín tó kùn bàtà kò ṣòro fún yàn jẹ́ ìṣó nǹkan mi padà ànábì ní yóò tún n so torí pé tọ́lọ́run ọba ṣe ní ọrùn so mélòó mélòó ni nǹkan téèyàn rò pé ó rọrùn ṣùgbọ́n bá ó dórí akáyín ọba àdẹ́kùn yóò di wàhálà àgbà sójú kínní náà lọ nígbè tán ẹni tó wó mú tó wó di kánsà gẹ́gẹ́ ìgbà ó wo ni kọ́lọ́mọ bá kọ́ láti obìnrin ẹ̀kọ́ sànù wa a gbọ́dọ̀ máa bẹ lọ́hùn ní gbogbo ìgbà ká má máa rò pé nǹkan kan ọ̀tọ́mátìkì ni gbà ah, nọ́mìlẹ̀ kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ láà kò sí nǹkan kan tó jẹ́ ọ̀tọ́mátìkì bẹ́ẹ̀ àyìn máa bẹ lọ́hùn kódà lórí nǹkan tó yẹ pé gbogbo màtíríà tó fẹ́ lò ó ti wà ńlẹ̀ kéèyàn tó máa bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn subhanahu wa ta'ala kó ṣe nǹkan yẹn ní rọrùn fún èèyàn láti lè ṣe ìyẹn náà ń pè ní munajatullah èèyàn ó máa ní ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin èèyàn àtọ́lọ́hùn tó dá ọ̀kan náà àwọn àfọ àwa ó ní ẹjẹ́ máa ṣàdúrà ẹ máa bẹ̀ lọ́hùn ó yẹ kí ló pọ́ lọ́hùn wò ní kọ́sítọ́mà ọ̀rọ̀ tó wọ́n sọ ń gbà náà wá béèrè pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ní tó o bá ń fẹ́ ló tọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ má sọ pé ọlọ́run ti mọ̀ pé máa ní ìdí nǹkan bá là ní tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ̀rọ̀ rẹ̀ ọlọ́run mò ń fẹ́ nǹkan báyìí ọlọ́run mò ń fẹ́ nǹkan báyìí ọlọ́run mi ò fẹ́ nǹkan báyìí kéèyàn máa tọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kéèyàn má rò pé ọlọ́run ti mọ̀ pé máa ń dùrù lọ ẹ máa bẹ lọ́hùn ẹ máa ṣàdúà èyí tó ti dá nínú àlámọ̀rí kéèyàn máa bẹ lọ́hùn lérí ẹ̀ ètò kù díẹ̀ káàtó kéèyàn máa bẹ lọ́hùn kéèyàn má sì máa jákàn mùnà pé nǹkan kan ò ní ṣeé ṣe ọlọ́run ọba kò ìrarò nǹkan bẹ́ẹ̀ ní o gbúdọ̀ máa jákàn mùnà pé àkíní ah, yìí ò lè dàá máa láà kò sí nǹkan tí ò ṣeé ṣe lọ́dọ̀ ọlọ́run mélòó mélòó ni ta àti jákàn pé ǹjẹ́ nǹkan yìí só lè rí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ọba ó sì ní kíkíní yẹn ò máa so ìdá àdúà nínú tí máa tún ìgbàgbọ́ èèyàn ṣe ni torí pé ìgbàgbọ́ kan ló ní tó fi mọ̀ pọ́lọ̀ lọ́yẹ kò pé bẹ́ẹ̀ bá jẹ́ ní tó dún ní máa ti máa ṣàdúà yàtọ̀ sí pé o fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run àdúà ṣíṣe tún máa ń ṣe àlékún ìgbàgbọ́ èèyàn kì í wá ṣe àdúà nìkan pé kéèyàn kàn ń bẹ lọ́hùn ádàbù kan bẹ mí ní àdàbì dùà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣàdúà tí wọ́n kì í kíyèsí ṣùgbọ́n lè ń bẹ nínú ṣíṣe àwọn ànábì ọlọ́run àti àwọn ẹni rè tí wọ́n ṣáájú huwa al-inkisaru bayna yaday azza wa jal al-inkisar at-tawadu téèyàn bá ń ṣàdúrà gbólóhùn téèyàn ó máa lò àti ṣe sí èèyàn kó ṣó o pé èèyàn ò jẹ́ nǹkan kan níwájú ọlọ́run al-inkisaru bayna yaday azza wa jal kó o mọ̀ tiẹ̀ jẹ́ kó ṣèṣì jáde nínú ọ̀rọ̀ rẹ bóyá o jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ yà bá ń bẹ lọ torí pé hakikọ́tàn òkú lẹ̀ jẹ́ nǹkan kan náà níwájú ọlọ́run subhanahu wa ta'ala láàbí jẹ́ pé gbólóhùn òmùgọ̀ tí ò yẹ káwa mùsùlùmí ó kọ́ sí oníkéèyàn máa ṣàdá pé olúwa mo pa ọ́ láṣẹ ọ̀rọ̀ òmùgọ̀ gbáà ni kéèyàn máa sọ bọ́lọ̀ kó pa ọlọ́run láṣẹ àwa mùsùlùmí yìí sọ́nà ṣùgbọ́n nínú tó yàn lẹ́nu lẹ́nu gbogbo nǹkan làwọn mùsùlùmí máa kọ́ sí kó má tún dọ̀la ní ìsìn káwọn ká má tún bẹ̀rẹ̀ káwọn náà kọ́ sí pé àwọn pa ọlọ́run láṣẹ ṣe ọlọ́run ló ń pa ló fi jẹ́ pé mùsùlùmí yìí sọ pé à ń gbàdúrà Allah ń ṣe àdúrà ọlọ́run ni máa gbà àdúrà pé afẹ́ gbàdúrà fún wa no point of correction afẹ́ ṣe àdúrà fún wa èèyàn sọ bẹ́ẹ̀ ìwé àyè gbàdúrà ń àyè gbàdúrà ọlọ́run ní gbàdúrà àwo ṣe àdúrà ni ìdán téèyàn bá wá ń ṣàdúrà nínú ohun tí máa ń jẹ́ kádùá ò gbà nínú ohun tí máa ń jẹ́ kádùá téèyàn ò ṣe kó tó jẹ́ irinṣẹ́ ohun tí ó lè máa ní èèyàn kú òun náà ni al-inkisar bayna yadayhi azza wa وكلما كان العبد أكثر ذلا وخضوعا كان إلى الله أقرب gbogbo ìgbà tí ẹrú sin ọlọ́run bó bá sì lè yẹpẹrẹ ara rẹ̀ nígbà tó bá ń ṣe àdúrà tó bẹ́ẹ̀ náà ni ó ṣe súnmọ́ ọlọ́run ọba pẹ́kípẹ́kí bẹ́ẹ̀ lọ́lọ́run náà ó ṣe wo ọ̀dọ̀ rẹ̀ bó bá ṣe ṣàfihàn pé òun jẹ́ kankan níwájú ọlọ́run subhanahu wa ta'ala walidhalika qala rasulullah sallallahu alayhi wa sallam ìdí nìyí tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ fún wa pé aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajidun fa akthiru du'a òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní ìgbà tí ẹrú tó súnmọ́ ọlọ́run ọba rẹ̀ jùlọ òun náà nígbà tó wà ní foríkalẹ̀ ẹ rí wípé orí pé èèyàn yẹpẹrẹ ara èèyàn paapin rẹ̀ òun náà ni pé èèyàn forí ìkàlẹ̀ fún ọlọ́run ọba tó dá yẹn tọmọnìyàn bá fẹ́ ṣàfihàn pò ń jẹ́ bákan ìnáró lèèyàn fi máa ń ṣò rẹ̀ ó wo mí ni ẹ wo gan bó ṣe rí ṣùgbọ́n èèyàn wá sọ pé gbogbo bí mo ṣe rí òun mo wá mo wá lẹ̀ mo forí yẹn kalẹ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala èèyàn ń túmọ̀ pé èèyàn yẹpẹrẹ ara èèyàn fọlọ́run ọba tó dá ló fi jẹ́ pé àgbùdọ̀ ṣe fẹ́ lómi téèyàn bá ti ṣe fẹ́ lómi ọlọ́run obìnrin inú ọlọ́run ẹ̀dùn sí tò ló fi jẹ́ wípé àṣà pé ẹ fẹ́ kí ọba ẹ̀wọ̀n forí kalẹ̀ ẹ̀yíká ọ̀tún ẹ̀yíká òsìn ṣírk ẹ̀bọ ni ọba tó sì yọ́nú sí pé ká máa ṣe bẹ́ẹ̀ fóun náà òun náà dára wájú ọlọ́run subhanahu wa ta'ala ló fi jẹ́ pé àwọn míì tọrọ bá yé yóò ní hmm, ẹ fún wa ẹ filẹ̀ filẹ̀ filẹ̀ àwọn ìjòyè náà eh, wájú ọba ọba mi ẹ fún ẹ filẹ̀ filẹ̀ filẹ̀ tọrọ bá yóò náà ṣùgbọ́n ìtọ́ bá yìn sí pé dandan la bí ọba ẹgbẹ́ kẹ́ forí ẹ̀ kalẹ̀ níwájú òun òun náà pàdé ọlọ ìyẹn náà ń pè ní tọhút ẹn màrúbìdá mìdúnilá wọ́wọ́ rọ́ọ̀dì ẹni táwọn èèyàn sọdọ ọlọ́run tí wọ́n ń ṣe ẹ̀ tó ń gbẹ̀tọ̀ ọlọ́run fún tó dẹ̀ yọnu síbẹ̀ òun náà ń pè ní tọhút tó àwọn ọba mi ń bẹ tọhút ni wọn àwọn òbí mi ń bẹ tọhút ni tó ọba ti fi àyà rẹ gbálẹ̀ níwájú mi báyìí ọmọ àlè ni ọkùnrin àṣà nìyẹn ọlọ́run ló ní fífi pé mi ò jẹ́ nǹkan kan ọlọ́wájú ọlọ́run nìkan ni ò ní í wá torí pé ìwọ tó o fẹ́ mọ gbà yẹn náà ìwọ náà ò jẹ́ nǹkan kan ọlọ́run ọba nìkan ni ọba alágbára subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá wà ní forí kanlẹ̀ àsìkò téèyàn ṣàfihàn pé èèyàn ò jẹ́ nǹkan kan ni anabi ní fa akitẹ̀rù dùn á anabi ní ẹ̀jẹ̀ ká dùn àyìn ó pọ̀ bẹ́ẹ̀ bá wà ní forí kanlẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé téèyàn bá wà ní sujud èèyàn máa ń bẹ lọ́hùn pàápàá jùlọ tó bá jẹ́ náfìlà téèyàn bá yan náfìlà téèyàn bá wà ní sujud èèyàn máa ń lo àsìkò láti fi bẹ lọ́hùn púpọ̀ akálàsì èèyàn òwúrọ̀ kí àyà Kùránì o ṣùgbọ́n gbogbo àdúrà téèyàn bá lè máa ṣe ní ìforíkalẹ̀ nínú àsìkò gbogbo àdúrà ni لأن حال السجود في ذل وخضوع ليست في بقية الأيهات والأوضاع torí pígbà tí èèyàn bá wà ní ìforíkanlẹ̀ àsìkò kan tó ṣàfihàn ìyẹpẹrẹ ẹ̀dá ni pé èèyàn ò jẹ́ nǹkan kan léyìí tí kò sí níbi gbogbo àwọn ìṣesí tó kù sọlọ́bi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n yìn sísè pé dáadáa lọ́wọ́ gbúdọ̀ forí kalẹ̀ fáwọn gbogbo òsì tó yàn gbúdọ̀ kódà àwọn ọba míì láyé jọ̀hún bọ́ ọba forí kalẹ̀ ọba díwájú ẹ̀ tó forí kalẹ̀ báyìí ó tún bú yẹpẹ̀ ó dà sórí pé ó jẹ́ nǹkan níwájú ẹ̀ ó kú bíi ẹsẹ̀ bàtà mẹ́rin òpó wáyà mẹ́rin kó tó débẹ̀ ó ti kúrò bọ́ bàtà ẹsẹ̀ ló fi máa rìn bọ̀ lọ́dọ̀ tó bá tún wá débẹ̀ tán ó tún wá kẹgbẹ́ ọ̀tún míì tún lè gbẹ́sẹ̀ lẹ́nu yẹn lórí ìgbẹ́tọ̀ ọba ń kẹ́ ọ ọba ń kẹ́ ọ ṣùgbọ́n àwọn kan òbòdíyà nìyẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó nìkan lónìí gbogbo ẹnikẹ́ni tó bá ń gbà tó yọnu sí bẹ́ẹ̀ tó ń gbà ọlọ́run ọba òbí lè rí kíyàmù ṣùgbọ́n ọba kí ó ṣàánú wa falama alizakal abidu jabahata ofil ardu nígbà tí ọmọnìyàn tó bá fi wájú orí rẹ̀ lélẹ̀ báyìí wàyíyà àlàṣe ònfì wájú orí wa yìí òun ní nǹkan tó ga lára wa ọ̀kan náà àwọn sọ̀hábà kọ́lọ́wọ́n bá kó bá yọnu sí ó fẹ́ lọ sọ́dọ̀ ọba kan. So láti lọ pè sójú ọ̀nà Islam ìgbà tí ọba yìí sì nìyí tá bá dọ̀dọ̀ ọba yẹn o ò lè dúró wájú ẹ̀ o ò dojú délẹ̀ báyìí lọ́ọ́ máa sọ̀rọ̀ wájú ẹ̀ ìgbà tí sàbẹ̀ yìí wá dé òun fẹ́ rí ọba yẹn pé abẹ́yìn sí máa ń rọ́ọ̀bà nínú ilá àbàdà òun ò lè ṣe bẹ́ẹ̀ ọba yẹn wá ní ọ̀dà kán lọ mú gba ibì kan wọlé ibi táwọn fẹ́ lọ mú gba yẹn kò sí bí wọ́n ṣe kọ́ ibẹ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ kọjá ń èèyàn bẹ̀rẹ̀ báyìí ni téèyàn fi déwájú ọba wọn so ti lọ́nà míì ó ní ká lọ mú bọ̀ lábẹ́ wàyísà bẹ́ẹ̀ yẹn wá kẹ́fìn bẹ́ẹ̀ kò wá kọjú ó wá kọ́ ẹ̀yìn ló fi wọ́ bẹ́ẹ̀ tó wá fẹ́ yìí tó fẹ́ yìí wọ́ ó wá kọ́ sí ń bá sọ̀rọ̀ wọn á bẹ̀rẹ̀ ah, kí ló ṣe ọ́ tó ah, òun bóun bá pọ́n yẹn ká dojú kọ yẹn báyìí ìyẹn pọ́n ènìyàn lé ni so ńgbà tí wo sì ti pọ́n lọ́n lé tó o fẹ́ máa gba ẹ̀tọ́ ọlọ́run ó ṣẹ́ni àpọ́nlé náà so ọ̀kan nínú àwọn tásánù sí àrò àwọn sálàfù kí la fẹ́ fà wọn bẹ̀ ni pé iwájú èèyàn báyìí àpọ́nlé èèyàn wà ń bẹ̀ kéèyàn wá gbogbo wájú yẹn bó ṣe tó yẹn èèyàn wá fi lélẹ̀ fún ọlọ́run subhanahu wa ta'ala inú ọlọ́run máa ń dùn èèyàn yẹpẹrẹ ara èèyàn nìyẹn béèyàn bá bẹ lọ́hùn lásìkò ìgbà náà àdúrà yẹn àdúrà tí máa gbà ní a sì tún máa lékún ìgbàgbọ́ èèyàn ló fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi ní tọ́lọ̀ ń bá ṣe nǹkan kan tó dùn máa yàn nú bẹ́ẹ̀ yẹn ṣe tó ń kéèyàn ó sì lọ ọ̀lẹ̀ bẹ́ẹ̀ kéèyàn ó forí kalẹ̀ pé alhamdulilah sujudu sujudu shukr ìforíkalẹ̀ pé yàn dùgbà fún ọlọ́run subhanahu wa ta'ala sọ́ra aqrab ma yakunu min rabbih ìdí nìyí tó fi jẹ́ pé àsìkò tó súnmọ́ pọ̀ tọmọ ènìyàn súnmọ́ lọ́wọ́ ọba ni àsìkò tó yàn fàánù forí kalẹ̀ yakulu ibn al-qayyim rahimahullah àfọwọ́ ibn al-qayyim kí ó bá wọn kẹ́wọn wọ́n sọ fi kalamin jamilin bilisani dhulla wal inkisar lita ibena yadayala wọ́n sọ ọ̀rọ̀ kan àdúrà kan àdúrà yìí èèyàn ó gbóòórùn ìyẹpẹrẹ ara èèyàn níwájú ọlọ́run ọba pàápàá jùlọ ẹni tó ń wá foríjìn ọlọ́run ọ̀rọ̀ pé èèyàn ò jẹ́ kankan níwájú ọlọ́run wọ́n ní falilayi ma ahla qawlul qail fi hadhihi al-hal pé kí ni fi ń dáa tó ọ̀rọ̀ tọmọnìyàn sọ nígbà tó ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run tó ní as'aluka bi'izzik ìrẹ́ ọlọ́run mò ń bẹ̀ ọ́ pẹ̀lú pé ìwọ ni ọba tó ní iyì wàdúlì èmi sì jẹ́ ẹni yẹpẹrẹ illa rahimtani ọlọ́run ò wá kẹ́mi bí as'aluka bi quwwatika wa dha'fi mo ń pè wọ ọlọ́run mò ń bẹ̀ pe pẹ̀lú pé wọ́n alágbára ọ̀lẹ lèmi o wàbí á ní ìwọ ọlọ́run tí mo sì ń pè ìwọ ò ìdí nǹkan kan lọ́dọ̀ mi o bùkátà nǹkan kan mi wà fákìrì ilẹ̀ bẹ́ẹ̀ sì ni èmi bùkátà nǹkan tí mi rọ̀ bá ṣe fẹ́ mi èmi ilé exist so àfa Ibn Qayyim wọ́n ní gbólóhùn yìí gbólóhùn tó ṣàfihàn pé yìí ò jẹ́ kankan tí mo fẹ́ tọrọ tó bá lè ṣe kọjá pé ah, sọ́lọ̀ ni tó bá lè gbogbo àwọn ìwà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ àìláìlẹ́kọ̀ọ́ ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sọ pé òun ṣàdúrà àdúrà àwọn ògbà bí ṣe ń bẹ lọ́hùn yẹn gan kò lè jádùn àrè ògbà torí pé wàhálà ìlẹ́kọ̀ọ́ ni ẹlòmíì rẹ̀ ọlọ́run ọba alápá gbogbo ọ̀rọ̀ ọlọ́run ò fi apá gbogbo ọ̀rọ̀ láì ṣe àyà àbí kéèyàn ọlọ́run ọba alágbádá aná níbo ló ti sọ pé alágbádá aná lò ọlọ́run ò fi ná ròyìn ara ìmọ́lẹ̀ ló fi máa ń ròyìn ara rẹ̀ àṣìṣe tó ga ni kéèyàn máa fi iná ròyìn ọlọ́run ọlọ́run yìí fi ròyìn àṣẹlẹ̀ máa fọlọ́run wẹ́ranko subhanahu laysa kamithlihi shay wa huwa as-sami'ul 'alim so tó jẹ́ ká máa sọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí fọlọ́fọlọ́ kọpíkọpí yóò sì máa sọ gbólóhùn ẹ̀ṣẹ̀ àwọn mìíràn sọ pé kò yá wọn ṣùgbọ́n àwọn tó yé kò yẹ ká máa kọ́ sí i yẹ ká kọ̀rẹ́kìtì àwọn tó ń bá ń ṣe ni lóò jẹ́ pé ẹ̀rí mùsùlùmí yóò máa ṣàdúrà bẹ́ẹ̀ nílé ẹ̀ ṣé mùsùlùmí ló ti ń sọ̀rọ̀ yìí nítorí àìnímọ̀ nípa títóbi ọlọ́run subhanahu wa ta'ala hadhihi nasiyati nasiyati alkadiba alkhati'a bayna yadik ẹni tó wá ń sàdúrà ní pèrè ọlọ́run àásó orí mi ó ń bẹ níwájú rẹ̀ aláṣìṣe ni mí òpùrọ̀ ẹ̀dá ni mí abiduka siwaya kathir àwọn ẹrúsìn rẹ̀ tó tún yàtọ̀ sí tèmi náà tá a jọ jẹ́ lẹ́sẹ̀ wọ́n pọ̀ la malja wa la manja minka illa ilayk ìrẹ Ọlọ́run kò síbi tí mo lè gbà àyàfi ọ̀dọ̀ rẹ nìkan o as'alu as'alu mas'alatal miskin mò ń pè ọ́ pípè ẹni tí ò jẹ nǹkan kan wa abtahilu ilayka ibtihalal khadi'i dhalil mò ń ṣe pẹ́pẹ́ fúrú wá sọ́dọ̀ rẹ pẹ́pẹ́ fúrú ẹni tó jẹpẹrẹ tán òní mo jẹ wàdìrúkà mò ń pè ọ́ ìrẹ́ ọlọ́run dùá alùkọ́ ìfìdọ́rìr ní pípé ẹni tẹ́rù ń bà tó tún já fọ́jú tí ò rí nà tí ò mọ tó wúlò fún kò mọ tó sùn láǹfààní ìwọ ọlọ́run ló mọ tó lè ṣe mí láǹfààní su'al man khada'at laka àdúrà ẹni tó ṣe pé mo ti rọ ẹ̀mí mi ọrùn mi mo ti tẹ́ kọ̀kọ̀ níwájú rẹ̀ wà rọ́gùmọ̀ láka anfu tí lábàá sọ pé rọ́gùmọ̀ láka anfu ìtumọ̀ ẹ̀ ni pé kì í ṣe pé mo fi mú gbolẹ̀ tí lábàá sọ pé rọ́gùnmọ̀ à ń fi fàálì tó kadà mo padà ṣe nǹkan yẹn ọ̀fẹ́ ọkọ̀ ìtumọ̀ rọ́gùnmọ̀ à ń fi òun nìyẹn ní làrúbá kì í ṣe pé mo gbà mo fi mú rẹ̀ gbògiri lá pé rọ́gùnmọ̀ à ń fi òun ni wípé ọtẹ lọ́rùn kò tẹ lọ́rùn o nǹkan yẹn padà jẹ́ ṣíṣe bèrè ọlọ́run ọba wà rọ́gùnmọ̀ lẹ́ka à ń fò mi ò kò sí ní tí mo lè ṣe tiẹ̀ náà ni ó ṣe wafadat laka aina ojú mi ń da omijé nítorí pé ìwọ ọlọ́run ọba ọba alágbára ni ọ wàdẹ́lẹ̀ laka qalbuhu ọkàn mi ìwárìrì ń bá níwájú rẹ ọlọ́run ṣe tí mò ń fẹ́ fún mi ẹ̀rí pàdúrà yẹn ó kún fún ṣíṣàfihàn ara rẹ pé ò kankan níwájú ọlọ́run subhanahu wa ta'ala wọn ni fàyíndàmọ̀ ayé àtìlẹ̀ abdul mithli hadil kelmet tí ẹrú sìn ọlọ́run ọba tó bá bọ́lọ́run sọ̀rọ̀ pẹ̀lú àwọn gbólóhùn yìí mùnájìyà rọ̀bá lẹ́ni tó ń bọ́ lọ́wọ́n ọba sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ tí èsì kó ń pariwo tí ń bẹ láàrin òun àtọ́lọ́wọ́n ọba rẹ̀ fa inal iman dájúdájú iman yàtàdọ́ àfẹ́ kọlùbí àdọ̀ àfà mọ̀dọ̀ àfà yàtọ̀ sí pé ń bẹ lọ́n lórí tó ń fẹ́hùn àdúrà gan lásán bó ṣe wà yóò máa lé mọ́ni ẹ̀kún àmọ́ ẹ̀ parọ́ yóò máa lé imani ẹ̀ yóò máa lé e kún àpèjúwe míì anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìgbà tí anabi lọ sí tanabi kúrò ní ìgbà tí wàhálà pọ̀ nílùú maka ìnira pọ̀ ìdààmú pọ̀ ọdún yẹn ni ìyàwó khadija ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó jáde láyé olùrànlọ́wọ́ fún anabi sallallahu alayhi wa sallam ọdún yìí náà ni abu talib ẹni tó jẹ́ òǹkù amur rasul ọ̀nkọ́ ànábì òun náà jalè òun náà máa ń dáàbò bá ànábì òun náà jalè láyé ìfúnlẹ̀ mọ́ yẹn wá pa àwọn ẹni gbẹtọ̀ ọwọ́ bá ń sìn àwọn táwọn ti jú mọ́ aláàgán nìyẹn ànábì sallallahu alaihi wasallam ànábì wá gbégbèsè pé jẹ́ ń tún jáde lọ sílùú bòmíì bọ́yọ́ ọlọ́run lè ní kí wá sí ọ̀rọ̀ ọlọ́run káwọn gbàtànàbí di Taif ànábì lọ bá àwọn tó jẹ́ àwọn àgbààgbà nílùú yẹn pé ní tí mo gbé wá ni ntọ́lọ́run náà mi tọ́lọ́run náà mi wọn àà kò sí wàhálà àwa náà ṣetán láti gbà lọ dúró sí ibi báyìí á gbogbo àwọn èèyàn wa pọ̀ ń bẹ̀ so nítorí o bá ti sọ àṣetán láti gbà bánàbí ṣe lọ dúró wọ́n wá lọ sọ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké àwọn mọ̀gọ́ àwọn ṣùgọ́mù gbogbo wọn wọn ni ká lọ sa òkúta bánabi ṣe rí wọn tóun fẹ́ mọ báwọn sọ̀rọ̀ báyìí òkúta anabi ẹsẹ̀ lẹ́wọ̀n anabi sallallahu alaihi wasallam anabi ń pẹ́ pẹ̀lú Zaid bin Haritha wọ́n bẹ̀rẹ̀ sí nílẹ̀ òkúta Zaid bin Haritha ń fara gba òkúta yẹn òkúta mọ́ bàbá anabi sallallahu alaihi wasallam wọ́n sì fi òkúta lé anabi ibi tá fi òkúta lé anabi bíi káfọ òkúta lé yẹn láti fi ru bíi dé fúta káfọ lẹ́yìn gbàtà para lẹ́yìn anabi sallallahu alaihi mọ́lákù Jibril lọ́wọ́ bá nàbí sallallahu alaihi wasallam pé rẹ̀ ànábì ọlọ́run ní kí n bi ọ́ léèrè ní tó bá ti fẹ́ ká pa màláíkà tó ń mójútó òkè láṣẹ òkè tọrọ kiri ká tọ́yìf kí méjèèjì ó papọ̀ kó pa àwọn ará tọ́yìf rẹ̀ tó bá sọ ọlọ́run síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi sallallahu alaihi wasallam anabi nílà anabi ni wọn ò tọrọ bẹ́ẹ̀ torí pé n tó súnmọ́ ni kọ́lọ́run ó padà tún mú jáde látara àwọn àrọ́mọdọ́mọ àwọn tí ó gbà á ní tí mo gbé lọ́wọ́ ní tí ó gbàgbọ́ lẹ́ni sì nìyí bíyàn bá dé tọ́ìf àwọn masajid masalasi kúnbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àdìjẹ ní tọ́ìf lẹ́ni bíyàn bá débẹ̀ so tọ́ìf agbègbè bẹ̀ òun ni kọ́rnul manazil tí wọ́n ti máa ń gbé ihram bíyàn bá gbàbẹ̀ wọlé èyí ó gbé ní tọ́ìf lẹ́gbẹ̀ẹ́ báyìí eh, mẹ́kọ́t ó wà ń bẹ́ẹ̀ máa ń pè ní qarnul manazil téèyàn máa ń gbé ìkọ̀rọ̀ mu bẹ́ẹ̀ tẹ́gbà náà bìí tí ní kọ́lọ́hún ó parẹ́ mi kóòtù ò lè wà bẹ́ẹ̀ ní owó bẹ́ẹ̀ ó ti ṣe kìnìún yóò ti dilẹ̀ ṣùgbọ́n àná sọ́sọ́ làmì ti sọ̀rọ̀ níta afẹ́ fààyàn bẹ́ẹ̀ ni wípé ànábì wa bẹ̀ lọ́hùn àdúrà yẹn ó yẹ kí gbogbo wa mà káfí máa bẹ̀ lọ́hùn ànábì sallallahu alayhi wa sallam ànábì ní allahumma inni ashku ilayka da'fa quwwati wa qillata hilati wa hawani ala nnas anabi wa rìn lọ síbi inú igi dàbí inú bí oko kanabi wa jókòó síbẹ̀ ìjọ mẹ́ta anabi fi wà bẹ́ẹ̀ torí pé maka ò ṣe padà sí bó ṣe jáde anabi àwọn sàmì sọ pé wọ́n wọ bímọ o ti jáde lọ náà nìyẹn o àwọn tó lọ bá wọn ò gbà tọwọ́ tẹsẹ̀ ilé ò ṣe padà sí anabi wa bẹ̀rẹ̀ sí ní ànábì ò torí àtọ́gbé ọlọ́ àkìlódé ah, ìwọ náà ló rán mi níṣẹ́ láà kò sọ bẹ́ẹ̀ ànábì ní Allahumma inni ashku ilayka dha'fa quwwati ìrẹ́ ọlọ́run ọ̀lẹ ni mi ò mò ń ṣàfihàn ìjẹ́ ọ̀lẹ mi ẹ́ wa qillata hilati kò sí mi ò létè kankan kò ságbára kankan tí mo ní wa dha'fi wa hawani ala nas mo sì yẹpẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn ẹni tó bá ní ẹlù tí wọ́n lù mí ni tí ò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ wàhálà ni alẹ́ náà ṣe pé lásìkò táwọn àwọn ẹlòmíì lọ pé abẹ́ ah, bá sọ pé hey mbẹ́ yẹn bí sọ́jà mẹ́ta ó jáde ẹlòmíì mbẹ́ kò sí ló fi pé báwa ṣe wà lóléèdè kọ́lọ̀ ń sàánú bí kì í bá dá ẹ̀yẹ̀wò ní ẹ̀yẹ̀wò ọjà bọ́ ni <laughs> kò síbi tí ó fọlọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ bí kì í bá dá ẹ̀yẹ̀wò fò ṣèyí rẹ̀ àánà fi ń bẹ lọ́n pé tọ̀ ọlọ́ wọlé èèyàn kan sàánú àwọn mẹ̀kún lóléèdè àwọn tó pé bí kì í wá bá dá kò síbi kàkàtà ń fọlọ́ wàháwá ni alan nas anábì ní ìrẹ̀ ọlọ́run mo yẹpẹrẹ láàrin àwọn èèyàn bàbá làwọn òfin kankan ṣe mí sí tí òwò ọlọ́run ọba sàánú mi wọn òfin ṣe mí gbé tí nǹkan kan ṣe ní ṣẹlẹ̀ anta rabbul mustada'afin wa anta rabbi anábì ní ìrẹ̀ ọlọ́run anta rabbul mustada'afin ìwọ lọba tó o máa sàánú àwọn èèyàn tó jẹ́ mustada'afin wọn èyí sọ̀lẹ̀ oṣù báwọn èèyàn ti sọ wọ́n dọ̀lẹ láwùjọ ọ̀nà tá ń sọ èèyàn dọ̀lẹ pọ̀ ó lò sí ọ̀lẹ ni bó ti wulẹ̀ kọ́gbọ́n tó láwùjọ ẹni tí ò léèyàn ọ̀lẹ àjòjì kan ló fi jẹ́ pé èyí máa ń ṣẹlẹ̀ bàbá wà ní kọ́ńtírì kan bàbá bọ́ ọmọ ìlú yẹn jà ìwọ ló wọn ò ní ni ọ ọba ọmọ sàwọ́dí kan bá fọ etí imú ẹ̀jẹ̀ bá ń jáde ń wẹ̀ ibẹ̀ ń sìn níyì bọ́ ọ ń náyàn tẹ́jẹ̀ bá fi jáde lára ẹ̀ ọ̀daràn so àwa wọ́n sì mọ ọmọ sàwọ́dí yẹn nìyẹn pé lóòótọ́ fọ́rínà lẹ́nu yìí bẹ́ẹ̀ tó ṣàbòsí fún wọn wá ní kò wọn wá ní ẹni yìí sábà àbí fasobart ó bú bàbá mi mo ṣe sùúrù wàṣẹtàmà omi òbúyà òbúyà mi náà mo ṣe sùúrù mi sọ̀rọ̀ thumma ṣẹtàmà khadimal haramaini sharifaini ọba bu ọba ọba wa so mo fi fọ etí ẹ ok kò sí problem <laughs> yẹn bá bu ọba president níbi ibi tọrọ ń parí sí ni ọ̀rọ̀ òsì rí bẹ́ẹ̀ yẹn bá wẹ kò sí ẹjọ́ mọ́ so tọ́rọ̀ ń bá rí bẹ́ẹ̀ bí ọba sì rí bẹ́ẹ̀ ìkáyà kan ní ẹnìkan náà lọ sọ ọ́ kì í ṣe pé mo wà ń bẹ́ẹ̀ gbà náà o ṣùgbọ́n aláìha ẹni ẹbẹ́ fi ṣàlàyé wípé ipò táwọn president wọn wà lọ́dọ̀ wọn o lè bú bàbá rẹ o má bú president o lè bú president <laughs> o lè bú president o lè bú Malik àsìkò yẹn àsìkò Fahad kí la fẹ́ fààyàn bẹ̀ ni pé ntójú òjì fọ́rínà ni ọ so bẹ́ẹ̀ náà ni mustadaf òun lè fọ́rínà ní ẹni wíwẹ̀ tó bá ti wà anabi wa ní ìrẹ̀ ọlọ́run anta rabbul mustada'afin ẹni tó jẹ́ ọ̀lẹ gbogbo ibi tí wọ́n ti máa ń mú yàn bí ọ̀lẹ tí wọ́n ti yàn yàn jẹ ìwọ ọlọ́run ọba ló máa ń sàánú yàn bẹ́ẹ̀ wa anta rabbi anabi ní ìrẹ̀ ọlọ́run ìwọ ló dá mi ìwọ ló ń tọ́jú mi ìwọ ló rán mi ń ṣe ilẹ̀ àmọ̀ǹtẹ̀kìlẹ̀ mi ta ló fẹ́ kọ́rọ̀ mi lé lọ́wọ́ tó tó ọ̀làmọ̀rí mi yànjú ilẹ̀ àbáyédìn yàtàjà hàmùnì ṣé àwọn ẹni tí wọn èyí ṣe fámìlì mi àwọn ará tọ́ tí wọ́n jìnà sí yàtọ̀jà harmony táwọn fẹ́ ṣe mínísùtà sáwọn ló kọ́rọ̀ mi lé lọ́wọ́ ọlọ́run àwọn ìlà àdówé mọ̀lẹ́tàwọ̀ àmúrí àbáwọn ọ̀tá tí wọ́n jọ bí wa papọ̀ tí wọ́n fẹ́ràn mi sáwọn ló wàá fi pé àwọn ni wọ́n sáyìn fọ́ọ̀mù oríire mi ọlọ́run má fi sí wọn lọ́dọ̀ mọ̀lẹ́tàwọ̀ àmúrí ọlọ́run má fi pé ẹni tó kù tí ó sáyìn fọ́ọ̀mù oríire yẹn kó wà lọ́jọ́ pọ̀ táyìn àdánwò ni ànábì ni ọlọ́run má ṣe bẹ́ẹ̀ pé ìrẹ ọlọ́run tó bá ti bínú sí mi fọlá ò bá lè wàlákì àfihàn taka ọsàn ànábì ṣáṣà àdúrà yẹn lọ kó tó wá di pé ànábì sàlámù wà wọ ìlú maka níta fẹ́ fààyàn ń bẹ̀ ni pé ẹ wo sí gàtánà bí fi bẹ̀ lọ́hùn ọlọ́run ọba máa ń nífẹ̀ẹ́ sí irú nǹkan ó dẹ̀ ti wà nínú ṣiṣẹ́ àwọn ànábì ọlọ́run rabbana zalamna anfusana wa in lam takfir lana wa tarhamna lanakunanna minal khasirin ìrẹ́ ọlọ́run zalamna anfusana alábòsí ni wà ó a ti ṣàbòsí fẹ́mi ara wa wa in lam takfir lana ìrẹ́ ọlọ́run tó o bá foríjì wa wa tarhamna tó o bá sì kẹ́ wa lanakunanna minal khasirin ẹni òfò lájẹ níwájú rẹ̀ ṣàánú wa ó sọ òpin èèyàn jẹ́ níwájú ọlọ́run tẹ́ bá lọ wọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà àwọn ànábì ọlọ́run bí ṣe máa rí nìyẹn ṣùgbọ́n ẹlòmí lè yọkàn dìde pé ah, ọlọ́run bọ́ ọba ṣe tó níta ní oṣù àti kírun má kí ló wá kan ọlọ́run pẹ̀ sí èrùn tó ń kí ni òun ni aláṣẹ ọlọ́run fi ń tóbi sí ni ìwà aláìlẹ́kọ̀ọ́ nìyẹn ẹ máa rí nǹkan yẹn nínú ṣíṣe àwọn èèyàn mi àwọn àfáà mi náà tàbá ṣàdúrà ẹ máa rí ìwà ìlẹ́kọ̀ọ́ nínú àdúrà ọlọ́run ọba tẹ́ rí yẹn ọba àgbàlagbì ni subhanallah bàbá ẹ̀ wọ́n lè kí bàbá ẹ̀ ní àgbàlagbà so àfáà kan ti sọ bí ká máa ṣe bẹ́ẹ̀ nípa àmọ̀rọ̀ sọ kéèyàn sì mọ àṣà à muamala àwọn sifati Allah subhanahu wa ta'ala torí pé àwọn nǹkan tí ọba tó sọlọ́n téèyàn bá sọ èèyàn ò lè lọ àbí kéèyàn tọrọ àforíjì o ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àyẹnú alukur'an nígbà táwọn Yahudi sọ pé yadullahi maglula ọlọ́ni gúlẹ̀ tí a bímọ akọọlù wọn ní ahun lọ́lọ́run Ọlọ́run ni àwọn làhùn Ọlọ́run dá padà lójú ẹsẹ̀ Ọlọ́run ní a sì ti làánà wọn pẹ̀lú tí wọn sọ yẹn àmì sọ pé nahnu agniya wọn ní Ọlọ́run pé fakiru wa nahnu agniya wọn ló lò sí lọ́lọ́run àwọn lọ́lọ́rọ̀ Ọlọ́run sọ wọn pé sanaktubu ma qalu ní tí wọn sọ yẹn àti kọ sílẹ̀ wọn padà wá sọ níwájú Ọlọ́run subhanahu wa so bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń sọ pé ọba àgbàlagbé ọba àgbàlagbé sọ̀rọ̀ pé kò ní tọrọ àforíjì kò ní mọ̀ sẹ́sẹ̀ alọ́ sanaktu ma kọ́ so bẹ́ẹ̀ náà ni tíyàn bá fẹ́ ṣàdúrà kéèyàn ó ní ìtẹríba nínú ọ̀rọ̀ nínú béèyàn ṣe ń pe ọlọ́run subhanahu wa ta'ala yàtọ̀ sí pé máa ń jẹ́ sábàbí gbígbà àdúrà ọlọ́run ọba tún máa lò ó gẹ́gẹ́ bí nǹkan tí máa ń lé ìmánì ẹ̀yà kún wakadalika ìdàrú ìfìtìkọ́rì ilallah mimma yaqawwi al-iman bákan náà kéèyàn máa ṣàfihàn pé èèyàn ò jẹ́ nǹkan kan a máa ṣàlékún ìfún ìgbàgbọ́ ẹni lágbára wallahu subhanahu wa ta'ala qad akhbarana bi faqrina ilayhi wa hajatana lah ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kulẹ̀ ti sọ fún anú al-Qur'an ó fún wa ní rò pé a ní bùkátà sọlọ́run gbogbo ìgbà la ní bùkátà sí wa hajatuna lahu a ní bùkátà sí olùsìníwá ọlọ́run ọba qala subhanahu ya ayu annas ọlọ́run mo pè yín antumul fuqara'u ila Allah ọlọ́run gbogbo yín pátápátá olùsìní tálákà nìyí fuqara ẹni tó tí ò ní tó ò ní ọ̀rọ̀ yẹn kò sì sí iyèméjì ń bẹ pírẹsidẹ́ǹtì ò ní tó president wa ló lè dè yín sìn gbogbo bó ti wulẹ̀ orí kò tí ì mọ ibi tí gíò kò sí no matter gbogbo strategies gbogbo everything òun náà tábà bílẹ̀ èdè gbóò ní pé hájà ah, tó ní sìn ọ̀nà ká tó gbé síwájú so kéèyàn wá jẹ́ olórí orílẹ̀-èdè sẹ́yìn kọ́ yẹ ká mọ̀ rò pé ah, gbogbo nǹkan ló ti ní tàn èyí ò tún wá tó tóbi o àìwá mọ iye àwọn nǹkan mìíràn ẹrù wo àbọ̀ olówó ńlá mi kí ló ń ṣe yìí gbà oorun yìí náà ni wọn ò ronú sùn oorun bò ó ẹ̀rọ tó ń bá bọ́ọ̀lù lẹ̀ ní ìsìn wọn máa hàn gbà òun ah, kàn sáà ń wò náà ni lẹ́yìn ìgbà tó ń bá tún lóògùn tó ń bá ti sùn thirty minutes báyìí wọ́n parí yóò wà mọ́ ni kò síye tó ń wò lè sàn ẹ dákun oògùn ló ń lè lò subhanallah ọlọ́ni ya ayo anas antumul fuqara ilallah. e ni tẹ́ ń fẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè ní máa fẹ́ ẹ̀ máa fẹ́ ẹ̀ máa fẹ́ ẹ̀ máa tọrọ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ò ní gbogbo nǹkan pátá ọlọ́run ọba ó rọrọ̀ tayọ gbogbo ẹ̀ ọlọ́run wa kì í ṣe pé ó ní ìdí assistance kan lérí nǹkan tí bọ́mọ lẹ́yìn bá daṣẹ́lẹ̀ yóò affect olórí yẹn náà abẹ́ẹ̀kọ́ labour congress tán bá daṣẹ́lẹ̀ ìjọba gan mọ̀ lára abẹ́ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ workers daṣẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́hùn kí gbogbo ilẹ̀ ẹ̀sìn lọ́mọ la yadurullahu shay'a kò kó nǹkan kan kò dín nǹkan kan kù nínú ọlọ́run subhanahu wa ta'ala arúṣù ọlọ́run àwọn àfọ onímọ̀ tawhid wọ́n jẹ́ ká mọ̀ yìí àríṣù aláràṣẹ ọlọ́run kùrùsí yìí ọlọ́run ká má rò wípé irú àga yìí nísìnyí báyìí ṣe àgbẹ̀ tí ọba ṣàgà yìí àsọ̀fà àbẹ́ẹ̀kọ́ tí yẹn bá nàrọ̀ ẹ̀ṣẹ̀ ọmọ àròyìn kùrùsí yìí yìí nàtájú eléyìí àníbùkátà sí àbẹ́ẹ̀kọ́ iná yìí àníbùkátà sí tá a bá níbùkátà sí tí ò sí àwọn ìpalára kan ṣẹlẹ̀ sí wa gbogbo ntọ́lọ́wọ́n bá dá ọlọ́run níbùkátà sí ó kàn dá ó fi sọ lánàá tọ́lọ́n bá ní kùrùsí yù òun kì í ṣe pé tí ò bá wá rí kùrùsí yù kò kọjọ́ lọ́hùn torí pé ẹ̀dá ni kùrùsí yù kọ́lọ́n tó dá kùrùsí yù sọ́lọ́n ọ̀ ẹ̀ sísè alikùrùsí yù khalq ẹ̀dá ọlọ́ni aláràṣí ẹ̀dá ọlọ́ni kọ́lọ́n tó dá sọ́lọ́n ọ̀jọ́ lọ́hùn so bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀dá èèyàn náà ó kàn dá wa náà kì í ṣe pé ẹ máa sìn mí ọlọ́run ẹ máa bẹ́ẹ̀ sí lọ́hùn kò lè kankan kún náà torí pọ́kàn fẹ́ fi asálì jẹ́ náà lóbi ní ká máa sìn ọ́ torí pé ó fẹ́ kẹwàá kì í ṣe wípé àǹfààní kan wà tọ́lọ̀ ń derive níbi pa ǹsán lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ń tọ́jú wa ọlọ́run ọba sọ pé wallahu huwal alhamid ọlọ́run ọba subhanahu wa ta'ala huwal alhamid ó ní ọba tọrọ rọ ju gbogbo nǹkan lọ ọba tí ò ní bùkátà sí nǹkan kan lọ́dọ̀ ẹnikẹ́ni alhamid ọba ayé almahmud ọba tí a máa ń yìn ni ọlọ́ba tí ẹ̀yìn tọ́ sí lórí gbogbo nǹkan ọlọ́run lè fi ọ sí sábàbí nǹkan kan ọlọ́run kan fi ọ sí sábàbí ọlọ́run ló lọ́pẹ́ lórí nǹkan yẹn bákan náà kísọ̀rọ̀ lè amal nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí ìgbàgbọ́ ẹni kó lékún tó sì máa ń jẹ́ bí ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ òun náà ni kí wọn ó dìgbà wọn ó dàwó kó mọ́ pọ̀ jù lẹ́mìí èèyàn wọn ó dìgbà ń dàwó dìgbà ń dàwó dìgbà ń dàwó al-amal àgbéyẹlé púpọ̀ tó bá ti pọ̀ jù lẹ́mìí ó mọ́ ń affect ìgbàgbọ́ ó mọ́ ń affect ìgbàgbọ́ arákùnrin kan jọ kan àjọ máa ń jókòó nu mọ́ṣáláṣí nìbàdàn tá a kí zóòrì tán a dúró mọ́sálásí títí di àsùrì òun náà kò ó ti kẹ́kọ̀ọ́ kò tí ì sí kò ríṣẹ́ so tó bá ti wá kí zúrì náà yóò jókòó ẹ wá máa ń sọ̀rọ̀ nípa ṣàṣù ẹ bá bẹ̀ lọ́hùn kọ́lọ́hún ó jẹ́ kí ṣe wà kọ́lọ́hún ó dẹ̀ ṣègbàláyà rìsìkì àwa táwọn fara lẹ̀ fọ́lọ́hún báyìí kọ́lọ́hún ṣègbàláyà rìsìkì ọlọ́hún ó ṣàánú wa ìfẹ̀sàfún sí bó ń ṣe wà báyìí kọ́lọ́hún ó ṣe gbàláyà àrísìkì kóhùn kówó wà mo á fẹ́ máa gbọ́ tí tí ó máa sọ kówó wà irú ọwọ́ ọ̀rọ̀ kéèyàn ó gbé bíi sport car kéèyàn fún wa ní low cut kéèyàn ó lọ sí club please èyàn ó meet àwọn èèyàn ní club ó sàsọ gbogbo rẹ mo á òkè mo ní ẹ tiẹ̀ sọ pé kẹ́ ẹ kírun <laughs> ẹ fààyè irun sí kẹ́ ẹ lọ kúrò ó ti gbà gbogbo ní mọ́tàlásí lòun àtọ́jú sọ̀rọ̀ mo ní ara sọ̀rọ̀ tán bá fún ọ lówó náà nítorí ọmọ àṣẹ náà ni ìwọ lẹni tó ṣe wípé tó bá tán yóò dúró de asiri láti tún kí asiri wọn ní owó òun ò tí wàá dé báyìí ló ti ń plan plan nínú plan rẹ yẹn gan kò sáàyè ìrún mọ́ níbẹ̀ kò tí ì dé o ṣùgbọ́n ọmọ nìyẹn ṣe rí nìyẹn innal insana lakanud ọmọ nìyẹn máa ń ya aláìmoore tọ́lọ́n bá ṣe nǹkan fún un ìtumọ̀ ká ah, ọlọ́run eléyìí ò jẹ́ nǹkan kan lánàá èyí ló ń tọrọ o tọ́lọ́n bá tún ṣe ìtọ́jú ìgbọ̀ ọlọ́run ọmọ dúdú tìyàn láàrin ẹgbẹ́ eléyìí ò jẹ́ nǹkan kò sí ní tó tó ọmọ ènìyàn ilẹ̀ tùrọ̀ anábìlẹ̀ sọ nígbà tí wọ́n bá rọ ìpẹ̀ bọ̀ lẹ́nu nínú sàárè ìgbà yẹn ló tó tọ́mọ ènìyàn alihaakumu takaafu hatta zurtumul maqabir sọlọ́jọ́ pé àwọn afáàsà láì fún wa pé nítorí ẹ kó jẹ́ philosophy wa pàápàá jùlọ mùsùlùmí níta need láyé ni kó jẹ́ target wa exercise ká má le níta basic need nínú sẹ̀mí wa tí ó ràn wá lọ́wọ́ láti lè rí tọ́lọ́run ṣe bó tilẹ̀ jẹ́ wípé ẹni tọ́lọ́run bá wá fẹ́ sọ di multi billionaire ọlọ́run sọ̀dà tó ń ti gbé basic need náà ní wá ọlọ́run kò tí ṣùgbọ́n láwùjọ wa lénìí kì í ṣe basic needs làwọn èèyàn máa ń wá ẹlòmíì ti ní basic yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò tún wá máa nàgà nàgà títí tí ó fi rí bọ́ tí ó kàn lẹ́yìn òun làpèjúwe táwọn rí lórílẹ̀‐èdè wa ẹni tó ti jẹ́ gọ́vnà rí yóò tún fẹ́ lọ sí sẹ́nẹ̀tì tó bá tún lọ sẹ́nẹ̀tì tó bá tún dé yóò tún wọ́pẹ́ tóun bá tún déédé kí lórúkọ rẹ̀ vice president ńkọ́ sí kò tún dábàá wọn tó bá tún dé yìí dájú pé eré bí ó ti jẹ́ president tó bá tún jẹ́ president náà yóò ṣe kan tí n bá ṣe kejì àròkù oko ọ̀dà ẹ̀jẹ̀ ká rú dálẹ̀ ìwọ ṣe rú láàrò tì tó rò tán tó bá tún ṣe kejì tí bá tún lè gbé wọnú òfin ká ṣe kẹta ẹ wá mọ owó wọn náà nígbà bá padà sílé náà kò tún ní pẹ́ tí wọ́n fi tó sí tẹ́tùn padà mọ́ rí àmì òṣì lára wọn tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians wọ́n gba àwọn tí wọ́n ga gaga yẹn ẹ máa wo picture wọn ẹ ra mi yà lára wọn kò sí nà bọ́ra kò sí ìtutù ojú bẹ̀rù ọlọ́run lára àwọn àfàwọn kọ̀ọ̀kan ẹlòmíràn ojú orí rẹ̀ kéré o ti ewu ewu ti gba gbogbo orun bí gbogbo irun ewu ti gba owó ẹ̀ látara wípé kò sí ọlọ́run subhanahu wa ta'ala nínú ìgbésí ayé wọn so látara àdílé yìí kí sọ̀rọ̀ lè amẹ̀l kí èèyàn ó jẹ́ kí àfọkànlé kó mọ níwọ̀n a máa lékún ìgbàgbọ́ èèyàn wàhádà muhimu jiddan fi tajdid al-iman eléyìí ṣe pàtàkì lórí ṣíṣe ìgbàgbọ́ ẹni lọ́tún lọ́tún yakunu lè Qayyim rahimahullah afa Ibn Qayyim kọ́lọ́mọ̀ bá kó bá kẹwọn wọn ni wà man 'adhama ma fiha hadhihi al-aya wa min a'dhami ma fiha hadhihi al-aya nínú àwọn nǹkan tó tóbi tó wáyé lórí ọ̀rọ̀ kéèyàn ó mọ́kọ ayé láyà púpọ̀ ò ní àyà yìí ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ní afara'ayta in matta'nahum sinin ọlọ́run bá ní òwò ara àwọn èèyàn ni táwọn ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ mi ayé wọn ní gbẹdẹmukẹ sinin fún ọ̀pọ̀lọpọ̀ ọdún náà fi gbádùn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún náà fi wà lórí ipò thumma ja'ahum ma kanu yu'adun orí ìṣesí ni wọ́n wà títí ní táwọn ọlọ́run ọba ṣe ládéhùn ní kádàrá fún wọn ibẹ̀ náà ni ó kà wọ́n mọ́ wọ́n lè padà jábọ́ kan padà dẹni tí ò ti dẹni nǹkan kan mọ́ àwọn kó ṣe pé ikú ọ̀kà wọn mórí ẹ̀ ma adna anihum ma kanu yumatta'un ìgbádùn tá a fún wọn yẹn tí n tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn bá dé gbogbo ọlá yẹn ò lè stop ẹ̀ yálà a kí wọ́n padà tún dolo sí wọn dà gbàgbé nípa gbogbo investment ẹni tọ́lọ́run bá ní yóò padà di olùsí arákùnrin kan ń bẹ ó ní owó òun gangan ní sọ̀tàn ara rẹ̀ pé bá ṣe wò nílùú òun òun lòun kọ́kọ́ ta ọkọ̀ pijot lòun kọ́kọ́ ta ọkọ̀ nílùú òun àṣewáṣe bí kàní ó ń jẹ́rìí sọ̀rọ̀ yẹn pé tọ́lọ̀ bá fẹ́ tó lò sí ó di olùsìtàn yẹn yẹn ó ní bóun ṣe wà oko etílé lòun lọ àìmọ̀kò tílé ní àìmọ̀ ọ̀rọ̀ pé kọ́ tí fi rí tí ó jẹ ní kí kó ta o kò lè rí tà ń bẹ̀ nílùú òun òun lè òun kọ́kọ́ ta ọkọ̀ nílùú yẹn onígbà tuntun yóò tún rò pé à títa ọkọ̀ yóò tún nílé bọ̀ òun tún nílé bọ̀ so gbogbo nǹkan ó ń lọ ó ń lọ ó ń lọ ó ń lọ òun tún kọ́lé oríṣiríṣi ó ní ṣùgbọ́n nígbà tí àdánwò dé gbogbo ẹ̀ láàrin ọdún kan àbọ̀ náà gbogbo ẹ̀ sì tán gbogbo ẹ̀ tán ilé epo wàhálà tó kọ́ ṣẹlẹ̀ ni pé wọ́n ní ibi tó ń kọ́ lé epo sí ọ̀nà kì í ṣe ibi tó yẹ kó ń kọ́ sí gbogbo ọ̀nà ló ń fi wá rìn rìn rìn rìn wọ́n padà wọlé epo yẹn yẹ lọ bẹ́ẹ̀ ọkọ̀ ọkọ̀ tuntun yọkọ̀ sàdé náà kìí bí wàhálà sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ni eré ló ń pè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ilé mẹ́rin tó ń kọ́ mẹ́ta jóná gúrúgúrú tí ó ṣẹ́kù kankan mẹ́ ẹyọ kan tó ń tún padà wá ń gbé tẹ́láǹtì ló tún wá rà tó ń tún wá jẹ́ tẹ́láǹtì nínú bẹ́ẹ̀ onígbà tí àdáwò yẹn pọ̀ lòún sá kúrò nínú lòún fi wá ń gbé ibi tí tó ń gbé tí ó fún wa mọ́sálásí tó fi gbọ́ wá sí ṣe wà dà òun tọ́lọ́run bá fẹ́ sọ yẹn òun ò lè sùn kóun dream ẹ̀ òun ò lè believe ẹ̀ ó sọ àwọn èèyàn ńláńlá táwọn jọjọ rẹ̀ nínú àwọn olówó dárúkọ àrẹsẹ kọ́lá so wà kàdà so tí ọlọ́run bá dé kò sí gbogbo nǹkan tó rí owó kalẹ̀ pé investment ń bẹ kìnìún kan bẹ kódà àwọn tó ní kọ́mìnì kan lamẹ́ríkà kò sí ní tọ́kọ ọlọ́run pẹ̀lú yẹn gbogbo ẹ̀ kan náà ni gbogbo ẹ̀ ó máa ṣẹlẹ̀ tòun tó bá ti wá mọ gbogbo yẹn ni olè dáre yẹn láàmú gbogbo èyí tó bá ṣe náà abẹ́ fẹ́bẹ́ ọlọ́run náà ló máa kó sí ò ní dára rẹ láàmú so ìdí ìyẹn tọ́pọ̀lọpọ̀ àwọn olówó fi máa ń dẹlẹ́bọ olówó èmi kọ́mọ wà dolówó àná kí lọ́kọ́ ọlọ́run pẹ̀lú pé o lè dolówó kọ́mọ gbúrú ẹ̀ mọ́ga ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó ní mọ́ni o ti prepare mind fún gbogbo ẹni wọn tó lè ṣẹlẹ̀ torí pé ọlọ́run ló lọ́tún ọlọ́run ló lòsì ìyẹn wà nítorí ẹ̀ kó lọ́ máa ṣẹbọ kó wá máa pọmọlá kejì lẹ́kún torí wípé ọ̀fẹ́ dúró wà náà lá ní tí mùsùlùmí fi yàtọ̀ nìyẹn so wàá kàdà ọlọ́run ọba ní má agna ani uma kanu yuma ta'un tí n tọ́lọ́run bá fẹ́ ṣe bá dé ìgbádùn tá a fún wọn yẹn kò jọ́lọ̀ lọ́wọ́ kí àṣẹ tọ́lọ́run má ṣe suratu shu'ara ka'an lam yalbathu illa sa'ata minan nahar ọlọ́run ní tóun bá gbé ní tóun fẹ́ ṣe dé gbogbo ọlá tó fi bí ọgọ́rùn-ún ọdún lò yóò dàbí ẹni pé ìṣẹ́jú kan òun ló fi lò ó gbàgbé pọ̀ jẹ́ èèyàn rí láyé ọlọ́wọ́n bá kọ́ ọ́ látọ̀ rẹ̀ kó sànù wa. fahadi kullu dunya falaya tolu insan falayu tọ́wìlù insanu lẹ́ amala wọ́n ní ọmọ èèyàn ò gbọ́dọ̀ máa jẹ́ kí àfọkàtẹ̀ ogun yakulu sàáyín sàáyín sọ sàáyín sọ in hundred years to come fifty years to come and project kan bẹ fifty ọ̀la ta ló fi dọ́ lójú kó dọ̀la kọ́lá bàdù sálàf lè rọ́jò ọ̀kan náà àwọn sálàf ó sọ fọkùnrin kan pé sọ́ọ̀lì ibi náà zohor ó ní ẹ kí sórí fún wa ṣáájú kírun fún wa fàkọ́lá rọ́jò lò ń sọ láìtò bí kùm zohor lam ó sọ́ọ̀lì ibi kùm lásán wípé ẹ má jẹ́ ń kí sórí fún yín torí pé mi sára bí tí n bá kí sórí fún yín nísìn ṣé ẹ mọ̀ pé èmi ti lè lọ mo tún lè mọ̀ kì í asiri fún yín n tó ń sọ nìyẹn fakọ́l wàkànnàkà ta'amulu an ta'isha li salatil asr sálàfù yìí wà ní pé à ah, zúrì tó dé yìí la ní òkè má sọ̀rọ̀ nípa ti àṣírí torí pé o lè má di àṣírí gan so ọ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀tọ́mátìkì ni wípé àṣírí yẹn bọ̀ láyé èyí tá a ní o ṣe yìí ni tó wà ń bẹ́ yìí òun ni kò ṣe ló fi jẹ́ pé nínú tí máa ń ràn yàn lọ́wọ́ èyí tó bá ti mọ̀ kó dáa máa ṣe náà tó bá ti l'opportunity ẹ̀ máa ṣe nínú dáadáa nínú jíjìnà ṣẹṣẹ máa ṣe má fi dọ́là ìtọ́lọ́run bá ti ní kígbà láàyè rẹ̀ ó wà nínú àwọn iṣẹ́ olóore àti jíjàgò fún tọ́lọ́run ọ̀bọ̀ fẹ́ má fi dá ọ̀la má ṣe báyìí náà nítorí pé àtẹ̀síwìf ìmọ̀ fi tútú bá dọ̀la àbí iṣẹ́ olóore nínú àmì orí bu ni kọ́lọ́n kó sọ wa bẹ́ẹ̀ ní a'udhu billahi min tolil amẹ́l abẹ́lẹ́wọ̀n kó sọ wa níbi ìrònú àdìgbà dàwọ̀ nítorí kó bọ́ àwọn olówó àwọn olóṣèlú nìyẹn wọn dìgbà wọn dàwọ̀ ẹ wá wo ibi tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà kángun sí i nǹkan ẹlòmíì ọ̀já kí plane ẹlòmíì ọ̀já bọ́ kó jóná gbogbo gbogbo kìnìkan ọkọ kìnìkan trillion kìnìkan trillion kìnìkan billion níbo lọ́wọ́ wa níta ó parí ó ti parí náà nìyẹn kò yí ju báà náà lọ ṣùgbọ́n ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run subhanahu wa ta'ala àwọn tó jẹ́ basic needs láyé lèyìn ó máa sáré fún tí ó jẹ́ irinṣẹ́ fún yàn láti rí tọ́lọ́run ọba ṣe lérílẹ̀ bó bá wá wu ọlọ́run ọlọ́run lè wá kó ziyadat kókó fún fún yàn kéèyàn ó dẹ̀ gbà pé ziyadat yẹn náà fitna náà ni bàlá ni àdánwò ni látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run fẹ́ wo bẹ́ẹ̀ yóò ṣe lónìí ojú téèyàn gbúdọ̀ fi wo gbogbo àwọn àlámọ̀rí nìyẹn téèyàn fi ní kọsẹ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala tí ó sì jẹ́ sábàbí lílékún ìgbàgbọ́ èèyàn àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé eléyìí tí a wí kọ́lọ́run ọba kó sì fi sínú mizan hasanatina يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك